Gist orí abala yìí láti máa ń jẹ́ kẹ́ mọ̀ bó ṣe ń lọ bó ṣe ń ṣẹlẹ̀ ní gbogbo campuses wa lórílẹ̀‐èdè nàìjíríà orí abala ilẹ̀ ti máa ń jẹ́ kẹ́ mọ̀ bí gbogbo relationship our students pẹ̀lú àwọn lecturer àwọn bó ṣe máa ń rí nínú gbogbo campuses wọn orí abala inú láti máa ń jẹ́ kí àwọn òbí tí wọ́n wà nílé kí wọ́n mọ̀ irú ìwà tí wọ́n ń hù yálà láàárín àwọn students wọn ni o tàbí sí àwọn lecturers wọn ẹ dẹ̀ má tún gbàgbé pé orí abala yìí láti máa ń fún yín ní àwọn ọ̀rọ̀ ìṣítí àwọn ọ̀rọ̀ àmúyẹ àwọn ọ̀rọ̀ tí a lè lò láti fi ṣe kínni láti fi gbé ìgbé ayé rọrùn gẹ́gẹ́ bí student ní gbogbo campuses tí a bá ṣe kínni tí a bá wà. Tóyìn Abdul ní orúkọ ti tèmi ṣé wàá rí lọ́sẹ̀ yìí kí ni mo ní fún yín láti sọ ohun náà ni hmm, ọ̀rọ̀ lórí unionist kí ni unionist jẹ́ ní èdè tiwa òun náà ni àwọn ẹgbẹ́ tí a máa ń ìkójọpọ̀ ẹgbẹ́ tí a dẹ̀ máa ń ní olórí fún tó máa ń ṣe àkóso àwọn ọmọléèwé ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí fún àpẹẹrẹ bí pátì nàìjíríà ṣe wà a ní apc pdp apcan and all that a dẹ̀ ní àwọn olórí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe rí ní gbogbo school a ní àwọn ẹgbẹ́ tí wọ́n ń ṣe ojúṣàájú àwọn ọmọ iléèwé wọn students ni àwọn náà o àmọ́ àwọn ló máa ń represent àwọn ló máa ń ṣe ojúṣàájú fún àwọn ẹgbẹ́ wọn tó kù bóyá tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ ni wọ́n fẹ́ lọ ṣe nǹkan ni o àwọn ni wọ́n máa lọ ẹ mọ̀ pé kò possible kí wọ́n fẹ́ ṣe nǹkan sí àbí bóyá gọ́vnà fẹ́ rí wọn nísìn kó wá jẹ́ pé gbogbo wọn ló máa lọ rárá ó máa ní àwọn set àwọn tó máa lọ represent wọn níbẹ̀ àwọn yẹn ni a mọ̀ sí ni a máa ń pè ní union ṣé wàá rí ní union yẹn a ní àwọn president àwọn vice àwọn secretary àwọn treasurer àti ọ̀pọ̀lọpọ̀ wọn àmọ́ nǹkan tí mo fẹ́ mẹ́nu bà nípa unionist yìí gangan ó ṣe pàtàkì ó ṣe kókó nítorí pé mo ti wò káàkiri ọ̀pọ̀lọpọ̀ schools mo dẹ̀ ti gbọ́ látẹnu àwọn míì tí wọ́n ti jáde tàbáwọn yìí tó ti wà ń bẹ̀ a rí wípé hmm, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ṣe rí especially àwọn tó bá jẹ́ bíi president hmm, wọ́n máa ń ní issue gan pẹ̀lú àwọn authority school kí dẹ̀ ló máa ń fà á ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn authority school máa ń rí wọn gẹ́gẹ́ bí antagonist wọ́n máa ń rí wọn bí competitor wọ́n máa ń rí wọn bí ẹ̀ẹ̀mẹni tó máa ń challenge authority wọn tí kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé ẹ̀yin náà lẹ́ni kí wọ́n ṣe kí ni kí wọ́n yan aṣojú tí wọ́n bá wá yan aṣojú tán tí àwọn student san pé nǹkan tí àwọn fẹ́ leléyìí gẹ́gẹ́ bí aṣojú nǹkan táwọn followers ẹ̀ bá dẹ̀ fẹ́ lòun náà máa ṣe kíni lòun náà máa bá wọn fẹ́ nítorí pé kíni àwọn ni wọ́n ṣe kíni ni wọ́n ń yàn síbẹ̀ kó lọ ṣojú wọn wọ́n trust ẹ̀ wọ́n believe ẹ̀ wọ́n nígbàgbọ́ nínú ẹ̀ wípé ó lè ṣe ni wọ́n ṣe yàn án tó bá wà ń bẹ̀ bóyá àwọn students sọ pé à nǹkan kan báyìí ni àwọn lecturer ń ṣe fún mi o tàbí lórí course kan báyìí tí ò yẹ ká ṣe tí wọ́n dẹ̀ ń impose ẹ̀ ń pé ká ṣe tàbí lórí handout bó ṣe lọ tí wọ́n dẹ̀ ń impose ń pé ká rà tí àwọn students wá kórajọpọ̀ tí wọ́n wá sọ fún àwọn tí ó jẹ́ aṣojú wọn. ẹ jọ gẹ́gẹ́ bí aṣojú àwọn náà máa ṣe kí ni wọ́n máa lọ bá authority wọ́n máa ṣàlàyé wọ́n máa gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àwọn student ẹgbẹ́ wọn ṣe sọ wọ́n máa sọ fún wọn pé à nǹkan báyìí ni student san pé àwọn ò fẹ́ tàbí nǹkan báyìí ni àwọn student ẹgbẹ́ mi san pé àwọn fẹ́ ẹ jọ ẹ jẹ́ kí a ṣe o ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà bóyá mo máa san pé bóyá misunderstanding ni máa pè é ni wọ́n máa ń rí wọn gẹ́gẹ́ bí ẹni pé àà ìwọ mà ní god so ìwọ mà ní power láti wá ṣe kíni láti wá bá wa wípé ẹ má máa rí wọn bíi pé àwọn gangan ni wọ́n wá bá yín ẹ máa rí wọn pé student ẹgbẹ́ wọn ló jọ sọ̀rọ̀ pọ̀ tí wọ́n wá ṣe kíni tí wọ́n wá sọ ẹ jọ gbogbo ẹ̀yin authority ẹ jẹ́ kí a máa ẹ mọ̀ gẹ́gẹ́ bí lecturer gẹ́gẹ́ bí authority àwọn students náà wọ́n máa fún yín ní ọ̀wọ̀ títí ẹ jẹ́ kí àwọn náà máa ní say nínú àwọn nǹkan tí wọ́n bá ń ṣe iye gógó ló máa jẹ́ kí wọ́n fìlì pé òkè okay àwọn wà in power ló máa jẹ́ kí wọ́n fi hàn pé òkè àṣẹ wa náà ó múlẹ̀ ní school ẹ má máa jẹ́ ká máa fi hàn pé torí pàwá ni authority nǹkan tá a bá sọ ní final àwọn students náà ní opinion ní school now for crying out loud àwọn students náà ní àwọn nǹkan tí wọ́n máa wò ó pé àkíní yìí ò dá ọ kíní yìí ló yẹ kó wà ní skul kíní yìí ni ò yẹ kó sí skul kíní yìí ló yẹ ká ṣe kíní yìí ni ò yẹ ká ṣe àwọn náà ní opinion. fún àpẹẹrẹ ǹsì bóyá bíi skul tó bá sọ pé dandan dandan ẹ gbọ́dọ̀ máa wọ yúnífọ́ọ̀mù skul yín ẹ gbọ́dọ̀ máa wọ colours àwọn colours aṣọ kankan ní school yín fine ẹ máa attendance fún students pé ok ẹ gbọ́dọ̀ ní uniform Oya ya colour báyìí colour wo lẹ fẹ́ ẹ kóra jọpọ̀ kẹjọ sọ kẹ choose ẹ̀ tí wọ́n bá wọ̀ pé colour yẹn make sense lẹ́yìn school wá wò ó pé kọ́lọ̀ tá fẹ́ lélẹ̀ nǹkan tá bá dẹ̀ fẹ́ lẹ́ máa bá wa fẹ́ ẹ jọ gbogbo ẹ̀yin authority school ẹ jẹ́ kí àwọn students náà kí wọ́n máa ní sè lẹ́ẹ̀kọ̀ọ̀kan nínú àwọn òfin yín àwọn ọ̀nà tí wọ́n dẹ̀ lè gbà ní sè òun ni through àwọn tí wọ́n yàn síbẹ̀ tí a mọ̀ sí àwọn union wọn gbogbo nǹkan tí wọ́n bá sọ pé student fẹ́ ẹ máa gbìyànjú láti máa ṣe kíni láti máa ṣe fún wọn tí mo dẹ̀ mọ̀ pé mm-mm, ká má parọ́ ẹ̀yin náà ń gbìyànjú àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà la máa ń rí wípé hmm, ìgbà míì ó máa ń di ìkùnsínú ó máa dín pé wọ́n nà wọ́n tì náà wá dàbí pé pírẹ́sídẹ́ǹtì yẹ gangan ló ń kàn sí wàhálà tí kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ká máa rí bí ẹni pé hmm, òun gangan kọ́ ló ń kàn sí wàhálà nǹkan tí wọ́n sọ fún àṣẹ tí wọ́n gbé fún ló ṣe kí ni ló ń tẹ̀lé gẹ́gẹ́ bí unionist ẹ̀yin náà wá gbọ́dọ̀ mọ̀ pé hmm, wọ́n ní pé iṣẹ́ tí a bá rányàn ni ó gbọ́dọ̀ fi kí ni fi tọmọ jẹ nítorí pé kí ni tí àwọn students bá sọ pé ah nǹkan báyìí làwọn fẹ́ o nǹkan báyìí la fẹ́ kẹ́ ṣe o ẹ̀yin náà wà ní dé ọ̀dọ̀ authority kẹ́ wá gbé kalẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ ẹ̀yin náà máa ṣe kí ni ẹ máa jókòó ẹ máa kọ́kọ́ jókòó ẹ máa gbé yẹ̀wò láàrin ara yín ẹ máa wá ṣẹ̀ṣẹ̀ mọ bí ẹ ṣe máa gbé kalẹ̀ lọ́dọ̀ àwọn authority ṣe mọ̀ pé pẹ̀lẹ́ ó ní akọ ó ní abo bí ẹ ṣe bóníkálukú dẹ̀ ṣe máa ń gbé ọ̀rọ̀ kalẹ̀ dẹ̀ ní gbígbé ọ̀rọ̀ kalẹ̀ dẹ̀ ní ó wà very very important ó ṣe pàtàkì gan-an ẹlòmíì máa gbọ́rọ̀ kalẹ̀ ọ̀rọ̀ ẹ lè wà very insulsive ó lè jẹ́ ọ̀rọ̀ bínú way wẹ́bẹ̀ nínú ṣe máa gbé kalẹ̀ kò ní ríro kò ní bínú rárá a wò pé ẹ normal thing ló yìí ń sọ of which kì ṣe normal thing ló ń sọ ó ń bu directly or indirectly ni bọ̀ bó ṣe gbé kalẹ̀ yẹ kò sound létí ẹ̀ bíi pé ọ̀rọ̀ ìbínú ni ibẹ̀ lẹ́dẹ̀ máa rẹ́ lómi tó ń pé tó bá gbé ọ̀rọ̀ kalẹ̀ báyìí ọ̀rọ̀ yẹn lè má tó kí èèyàn bínú ọ̀bọ̀ bó bá ṣe gbé kalẹ̀ kò sí ni ẹni náà máa ṣe kí ni ó máa flare up tó gẹ́gẹ́ bí ẹ̀yin union wa ẹ jọ̀ọ́ tí ẹ bá dé meeting àbí ibi tí ẹ ti máa bá gbogbo àwọn authority school sọ̀rọ̀ tẹ́ ẹ ti jọ máa ń ṣe meeting tàbí ìpàdé ẹ máa make sure pé tí ẹ bá fẹ́ gbé àwọn ọ̀rọ̀ kankan kalẹ̀ gẹ́gẹ́ bí union gẹ́gẹ́ bí aṣojú gẹ́gẹ́ bí aṣojú àwọn students ẹ máa mọ bí ẹ ṣe máa ṣe kí ni bí ẹ máa gbé bí ẹ ṣe máa gbé ọ̀rọ̀ kalẹ̀ then àwọn president ẹ má máa wá tìtorí pé bóyá ẹ wá ti jẹ́ president union ní school yín ẹ wá wò pé gbogbo àṣẹ ti wà lọ́wọ́ yín ẹ wá lè máa misbehave ẹ wá lè máa ṣe anyhow kẹ́ ti fi pé lecturer go lè bá yín sọ̀rọ̀ anyhow mọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan-an àwọn tó bá wà ní tó jẹ́ àwọn unionist yìí gan wọ́n máa sọ kíláàsì di ohun àìlọ wọ́n á máa sọ pé ẹ a ní meeting? ẹ ní mítìn ọ̀la mítìn wọ́n á máa fi yẹ pa class, jẹ́ wọn wá ní máa wá kíláàsì torí pé wọ́n jẹ́ union at the end of the day tí lecturer bá wá fail wọn irú wọn wọ́n wá ní ẹ ìtorí pé àwọn wà nù union ni lecturer ṣe eight àwọn ni lecturer ṣe eight wọn ni lecturer ṣe fail wọn lecturer sì believe pé ẹni tó máa máa challenge àwọn làwọn jẹ́ tí ò dẹ̀ yẹ kó lóòótọ́ nígbà míì àwọn lecturer náà máa ń rí àwọn unionist as a threat sí wọn wọ́n máa wò ó pé hmm, anything táwọn bá dẹ̀ ti sọ báyìí àwọn union ilé àwọn aláṣẹ wọn máa lọ sáré sọ fáwọn aláṣẹ ní straight nǹkan táwọn aláṣẹ dẹ̀ bá ti sọ òun ni final àwọn náà máa ń fi ọ̀wọ̀ yẹ fún wọn àmọ́ torí pé wọ́n wá ń fi ọ̀wọ̀ yẹ fún yín ẹ má jẹ́ ká máa ṣì lò gẹ́gẹ́ bí àwọn aṣojú because ọ̀pọ̀lọpọ̀ ìgbà bóyá torí pé wá jẹ́ aṣojú níbì especially ní school even àwọn fellow students yẹn gan pàápàá wà á máa ṣe bákanbákan sí wọn àwọn fellow student ẹ̀gan pàápàá á di wípé tẹ́lẹ̀ bá pè ẹ́ wà máa wò ó pé ó ṣe lè máa pè mí bẹ́ẹ̀ odidi president ó ṣe lè máa pè mí bẹ́ẹ̀. ẹ má jẹ́ ká máa ríra wa gẹ́gẹ́ bí pé àti àti ríra ara wa tán ní ipò yẹ ẹ má jẹ́ kó máa jẹ́ bẹ́ẹ̀. dẹ́ mo wá ń bẹ gbogbo àwa lecturers ní gbogbo universities wa ẹ má máa jẹ́ kí a máa rí gbogbo àwọn union um, leaders wa gẹ́gẹ́ bí gbogbo àwọn aṣojú school wa ẹ má jẹ́ kí a máa rí wọn gẹ́gẹ́ bí alátakò word tí mo lè lò ní gẹ́gẹ́ bí alátakò because ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn lecturer máa ń rí wọn gẹ́gẹ́ bí alátakò wọ́n believe pé kò sí nǹkan tí lecturer sọ tí àwọn aṣojú yẹn máa ń gbà wọ́n believe pé nǹkan tí àwọn aṣojú bá ti sọ ní final ẹ má máa rí wọn bẹ́ẹ̀ ẹ má máa jẹ́ kí ẹ máa wò pé torí pé union ni wọ́n kẹ́ wá máa lo against wọn because àwọn mi gan máa tún sọ débi pé wọ́n á ní pé à torí pé mo ti jẹ́ mo ti wà láàrin àwọn aṣojú nsìn lecturer yìí kọ́ mo máa fail me anyhow. àwọn míì gan máa ń lo years àwọn most of àwọn union leaders yẹn ń gbà mí gan wọn kí n bẹ́gbẹ́ wọn graduate just nítorí àwọn issue kankan tí ò dẹ̀ yẹ kó wáyé tó ti wáyé láàrin bóyá àwọn àti lecturer àwọn ó máa ń ṣẹlẹ̀ gan láàrin àwọn leaders àwọn aṣojú yẹn gidi gan tí wọn ò ní jẹ́ kó graduate at the end of the day ìmíì ó lè jẹ́ pé bóyá òun fúnra rẹ̀ ni ò mọ̀ wá wù ìmí ìdẹ̀nà lè lè jẹ́ pé bóyá òun àti lẹ́kítọ́rà ẹ̀ gangan ní í ṣù wà láàrin wọn ẹ mọ̀ pẹ́ lómi tó bá ti wà nípò kan akọ̀ máa tẹ̀lẹ̀ bàṣubàṣu akọ̀ máa ṣe bó ṣe wù ú ipòkípò tí a bá wà ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí student school la ṣì wà president la jẹ́ ni o secretary la jẹ́ ni treasurer la jẹ́ ni o vice sports director la jẹ́ ni o ipòkípò tí a bá jẹ́ ní school is a step ahead ó fi hàn pé hmm, nǹkan tá a bá ṣe ní school ní àsìkò yẹ òun la máa ṣe òun la máa sọ níta òun náà ni a máa ṣe kí ni la máa gbé ìgbésẹ̀ tẹ̀lé tá a máa ṣe ń ta ṣe rí àwọn position yẹn máa ń dàbí step ahead sí nǹkan tẹ́ fẹ́ lọ ṣe nínú ayé ni ó dàbí step ahead sí nǹkan tó yẹ pé tẹ́ bá ṣe tán ní school àwọn nǹkan tí ẹ máa ṣe kí ni tí ẹ máa dojú kọ nǹkan tẹ́ bá dẹ̀ ti ṣe nínú school òun lẹ máa ṣe kí ni òun náà lẹ máa ṣe tẹ́ bá dé ta tẹ́ bá jẹ́ president tí ẹ kò lọ fi position yẹn tẹkọ̀ ló ń ṣe anyhow sáwọn lecturer yín sáwọn students yín tẹ bá dépò kí gàǹtà náà same thing tẹ máa ṣe náà nìyẹn bọ̀ kí nǹkan yìí má bàa affect life wa kó má bàa affect career wa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa ríra wa bíi pé a jẹ́ nǹkan kan ká máa ríra wa bíi pé ipò tí mo wà yìí wọ́n fi mí síbẹ̀ ni ipò tí mo wà yìí àwọn èèyàn kan ló believe ló nígbàgbọ́ nú mi tí mò ń jẹ́ aṣojú fún ẹ jẹ́ kí a máa rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí student àtẹ̀yìn tí ẹ wá jẹ́ lecturer ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí a máa rí gbogbo àwọn unionist wa gẹ́gẹ́ bí alátakò tó fi máa di wípé àti graduate wọn kò ní wá yá ẹ jọ̀ọ́ because gbogbo eléyìí gan máa ma fa ìbẹ̀rù ẹlòmíì gan tó bá fẹ́ contest fún election fún ipò kan nínú school a máa bẹ̀rù pé ah ní ilé lọ contest ní ti kó di pé tí máa máa graduate àwa di pé bóyá nǹkan tí mo fẹ́ ṣe lọ́dún mẹ́rin máa máa lo ọdún márùn-ún ọdún mẹ́fà ẹ jọ mo rọ̀ yín ni àtẹ̀yìn lecturers wa àti ẹ̀yin students wa jẹ́ ká ṣe kí ni ká ṣe bó ṣe tọ́ ká dẹ̀ ṣe bó ṣe ṣe kí ni bó ṣe yẹ mo wá fi eléyìí kí yín lẹ́ẹ̀kan sí pé gbogbo akíyín pé akíyín fún ọdún val nítorí pé kí ni mo ṣe máa máa kí yín ni tí oṣù yìí máa fi ṣe kí ni tó máa fi parí torí pé oṣù ayọ̀ oṣù ìfẹ́ òun ni oṣù yìí ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí a máa fìfẹ́ ṣe kí ni kí a máa fìfẹ́ bára wa lò ní gbogbo ipò kípò tí a bá bára wa ẹ jẹ́ kí a máa ṣe kí ni kí a máa fìfẹ́ hàn sí ọmọlàkejì wa kí a máa fìfẹ́ gbé pọ̀ kí a máa fìfẹ́ ṣe eléyìí ló máa jẹ́ kí ẹ̀mí gígùn kí ó wà fún gbogbo wa eléyìí ló máa jẹ́ kí ara yá ní inú gbogbo wa láàrin ara wa a ò ní rí jù báyìí lọ lórí abala campus gist ọ̀sẹ̀ yìí mo lérò pé ẹ̀jẹ̀ gbádùn ẹ̀ mo lérò pé gbogbo ẹ̀yin students àti lecturer tí mo sọ̀rọ̀ kan fún tàbí kejì mo lérò pé ẹ máa ṣe kíni ẹ máa ṣe àtúnṣe ṣé wàá rí ìpolówó ọjà ó ṣe pàtàkì ó ṣe kókó gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ni olówó ni ẹwà nù skul ni ẹwà pín hmm, business mi yóò gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ gbéra ó gbọ́dọ̀ gara ẹ ṣe kí ni àwọn à ń kalẹ̀ fún yín ẹ lè kàn sí wa at Orísun TV fún ìpolówó ọjà yín tẹ́ bá wò pé Tóyìn fúnra rẹ̀ lẹ́fẹ́ bá sọ̀rọ̀ ẹ lè tẹ̀lé mi lórí Facebook Latifat Tóyìn ẹ lè tẹ̀lé mi lórí Instagram ty underscore classic tiwa tí ó common fún rẹ̀ ayọ̀ ìdùnnú ìfẹ́ la ó fi lo oṣù yìí já àti ọdún yìí já lágbára ọlọ́run ètò ṣì ń tẹ̀síwájú ẹ lọ́ọ́ bá mi pàdé màdìbà fúnra rẹ̀ ire o.